olùṣọ́ àgùntàn èmi ni rékàn <laughs> ah, mi ò lè dúró wojú ẹ̀ mọ́ o torí ó dà ń pé ojú ajá ti ń ṣẹ̀jẹ̀ olólédè location four one nine ah, ohun tí mò ń retí báyìí ni ìjọba délé ìjọba délé ìjọba délé ìjọba délé mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ní gbogbo àgbáyé pátápátá ìjọba délé là ń retí báyìí o ẹ jọ̀ọ́ ẹjá dìde ẹjá dìde tán lẹ́ẹ̀kan yìí sí ẹjá dìde tán lẹ́ẹ̀kan yìí sí kágbéjọba délé wọlé kágbéjọba délé wọlé ó ṣe pàtàkì ó ṣe pàtàkì ó ṣe kókó ó ṣe kókó àwọn kan tiẹ̀ ń sọ fún mi ibi tí mo ti ń bọ̀ lẹ́ẹ̀kan wọn ní ṣèbí ọmọ wa ló wà ń bẹ̀ báyìí ló wà ní nàìjíríà mo ní nàìjíríà nìyẹn ó yàtọ̀ sórílẹ̀-èdè yorùbá orílẹ̀-èdè yorùbá yàtọ̀ sórílẹ̀-èdè nàìjíríà so nàìjíríà lòun ń ṣe ọmọ nàìjíríà lòun kò ń ṣe ọmọ orílẹ̀-èdè yorùbá so orílẹ̀-èdè wa ọ̀tọ̀ nàìjíríà ọ̀tọ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ní gbogbo àgbáyé pátápátá tíbi ọmọ Yorùbá wà ẹja dúró tán ẹja dúró tán láti máa láti gbé adelé wọlé ẹja dìde ẹja dìde ẹja dìde láti gbé adelé wọlé ó ṣe pàtàkì fún wa o láti gbé adelé wọlé nítorí pé bí a bá gbé adelé wọlé ìgbádùn bẹ̀rẹ̀ nìyẹn ìnira tó dé bá wa kò ní dé bá wa wọ́n sọ lánàá báyìí pé epo máa di seven hundred naira per litre seven hundred naira per litre ah wọ́n sì ń ṣe ní five hundred naira ó sì ń ká wa lára wọ́n tún fi two hundred kún báyìí ó jẹ́ seven hundred naira per litre ẹ jọ ẹ̀yin ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde tán ẹ dúró tán láti gbé adelé wọlé ó ṣe pàtàkì ẹ má rẹ̀wẹ̀sì ẹ má rẹ̀wẹ̀sì ẹ má jò sún wa ẹ já dúró tán ẹ má jà gbọ́n tí àwọn kan ń sọ ẹ má jà gbọ́n tí àwọn kan ń sọ orílẹ̀-èdè yorùbá ti dúró adelé lókù kí a wọ́nà láti gbé wọlé báyìí ẹjọ́ mo bẹ̀ wá lọ́kùnrin lóbìnrin ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ àwa àgbà ń ṣiṣẹ́ takuntakun láti pé kí a ń dúró de adelé wa láti láti kí wọn káàbọ̀ láti kí wọn káàbọ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ múra ẹ gbé ìgbésẹ̀ ẹ má jẹ́ ó sún yín ẹ múra láti gbé ìgbésẹ̀ ká lè gbé adelé wọlé ó ṣe pàtàkì ó ṣe pàtàkì fún wa mo ti ń retí ọjọ́ náà báyìí bí ẹni pé kó jẹ́ ìní gangan gan ni bó ṣe rí lọ́kàn mi mo ń sọ fún yín yìí bẹ́ẹ̀ ni pé kó jẹ́ èní gangan gan ni kí ìyà dópin nínú ayé wa kí ìsinrú dópin nínú ayé wa kí ìdààmú dópin nínú ayé wa àìríjẹ àìrímu àìríná yìí kó dópin nínú ayé wa kí wàhálà dópin nínú ayé wa owó ọmọléèwé là ń sá kiri là ń sá kiri alọ́yá ẹlòmíì ṣe ló lọ́yá alọ́yá làpò yá gbọ́múlé láńtà yá zip yá gbogbo ẹ̀ lóríṣiríṣi ọ̀nà láti pé kí a lè rówó iléèwé ọmọ san ṣùgbọ́n tí adelé bá ti wọlé lójú ẹsẹ̀ tí adelé bá ti wọlé kò sówó iléèwé mọ́ ọ̀fẹ́ ni láti ilé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé iléèwé gíga yunifásitì ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni ọ̀fẹ́ ni ilé ìwòsàn ẹ jọ̀ọ́ ẹ já gbé adélé wọlé ẹ já múra ẹ já dúró tán ẹ já ṣe gírí ẹ já ṣe gírí má jà gbọ́tẹ lẹ́gàn ẹ já fáwọn ẹlẹ́gàn ńlẹ̀ máa pẹ̀ gan wọn lọ bíbélì sọ fún wa pé ìwà abanijẹ́ tí a kò bàjẹ́ ọjọ́ tí o bá dẹ́kun àti ìbanijẹ́ tí òṣùwọ̀n ìbanijẹ́ ẹ bá kún a ó wàá ba ìwọ náà jẹ́ òṣùwọ̀n ìbanijẹ́ wọn ti kún nítorí náà ìbàjẹ́ wọn ti dé tán ìṣubú wọn dé tán nítorí náà àwa tá a dúró tán ẹja dìde ẹja dìde láti gbé adelé wọlé láti gbé adelé wọlé ó ṣe pàtàkì láti gbé adelé wọlé ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó ẹja dìde láti gbé adelé wọlé láti gbé adelé wọlé ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹ dìde gbogbo tán fún yín jẹ́jẹ́ fò kúrò lójú yín ẹ múra ẹ dúró tán láti wọnú ògo yín lọ ẹ ò rógo lò nítorí náà ẹ dúró tán láti wọnú ògo yín lọ kẹ́ lè rógo lò tí adélé bá ti wọlé pẹrẹ báyìí ẹ ti bẹ̀rẹ̀ sí ní rógo yín lónìí ògo yín ti ti padà kúrò lọ́wọ́ àwọn tó gba ògo yín látọjọ́ yìí wá tán fi yín rúgbó tán fún yín léegun ẹran jẹ nítorí náà ẹja dúró tán ẹja dìde láti gbé adélé wọlé ẹja gbé adélé wọlé adélé yìí bí a bá ti gbé wọlé lójú ẹsẹ̀ tá a ti gbé adelé wọlé tí adelé ti dórí àga báyìí ìgbádùn bẹ̀rẹ̀ fún wa ni àtẹ́gùn àlàáfíà wa fẹ́ sí wa ẹ̀rí pé ojú ọjọ́ máa change ojú ọjọ́ máa yí padà sí rere fún wa ni ń jẹta wọ́n ló wá bí ń jẹta. ọlọ́pàá ni ọlọ́pàá bàbá ẹ̀ ṣé ọlọ́mọláńkẹ́ yẹ. ọlọ́mọláńkẹ́ yẹ. bẹ́ẹ̀ ni na. ọlọ́mọláńkẹ́ yẹ fọ́mátì ló náà olórí búburú. ọmú yẹn ẹ̀yẹn lọ́kọ́ gbálẹ̀ kan wà ní mọ́tò náà tí mo kọjá bí gbogbo gbà. olójúmọ́ ló máa ń wá bí. ẹ tọmọ kọjá báyìí kúkúrú ó ti wà wájú náà kò sí bẹ́ẹ̀ òkè ọ wà níbí kúkúrú báyìí ni kúkúrú. Ẹni fúlẹ̀ tó bá jẹ́ mọ́lúwa máa rà ọ́nà ni mo ti mọ̀ pé wọ́n ti mọ̀ pé ìbọn tó gbéjà yẹn eléyìí wọ́n máa kú sínú igbó yẹn ìbọn yẹn àbọn yẹn bá gan ní tàbá ń lọ bí sẹ́rí fẹ́ state níbi abúlé orí yẹn sẹ́rí fẹ́ state. ẹ̀ṣọ́ ọ̀dọ̀ rẹ̀ kábọ̀ mọ́ lọ. ìbọn yẹn wọ́n pọ̀ kábọ̀ mọ́ lọ́wọ́ la ẹ mọ̀ pé bó ṣe kówó tó débì wọn ọ̀pẹ́rẹ́tì bẹ́ẹ̀ náà àwọn pásítọ̀ kò ní ìlera bí ẹ̀wọ́n bá bí àrùn lè ìṣòro ẹ̀ka padà sílé ẹ̀ka wọ́n náà pọ̀ sí tí àwọn bàbá bàbá yín tí wọ́n náà wà ọ̀nà jẹ́ lónìí wípé lásìkò tiwa tí a bá pa ilẹ̀ Oòduà sílẹ̀ tí a ò bá sílẹ̀ nítorí àwọn ọ̀ràn wa tó ń bọ̀ lẹ́yìn wọ́n ní wípé ó láti dá sí pé ojú ti wá nìyẹn tó ọmọ Yorùbá ojú òní ti wá o ọmọ tí a dá wa ló ń lágbára àwọn àṣẹ àṣọwò àṣẹ àṣẹ gbogbo ní ẹjẹ́ ti sọ fún mi ìmọ̀ràn mi fún lẹ́yìn òun ni wípé ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ àtàntọ́lọ́jú fún ilé tí wọ́n kò lágbára ó lẹ́yìn àṣẹ ìta pátá yìí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọtí ìpínlẹ̀ pàlákọ ni gbogbo àwọn ẹlẹgbẹjẹgbẹ ẹgbẹ́ APC ẹgbẹ́ ọlájọbí ẹgbẹ́ àgbàkọyà lóríṣiríṣi tí wọn bá wá dìbò tí wọn sọ ìgbójú tí wọn bá a ṣe rẹ pé àwọn ilé ẹ̀kọ́ ìjọba yẹn lọ wọn àwọn ilé ẹ̀kọ́ ìpínlẹ̀ lórí wọn àgbẹ níṣẹ́ lásán ẹgbẹ́ bá ṣe àṣẹ àṣẹ ìgbẹ́ àbúṣe ní ti bá àkọsẹ́ nípa nínú aṣa àṣẹ gbogbo ó ń ẹni lè rí bẹ́ẹ̀ ẹni lè ṣe bẹ́ẹ̀ ẹni lè rí bẹ́ẹ̀.